àdúrà wọ́n gbà kò sínú lànà àdúrà lọ́gbẹ́tẹ́ bá ti ṣàdúrà ìgbọ́dọ̀ ti ṣàánà ni yóò nà làdúrà àmọ́ ẹnu ẹ ti sàárà ṣùgbọ́n kété tẹ́ ẹ bá ti ti sàárà báyìí ilé kẹ́ ẹ máa sọ fọ́nà pé ọlọ́run ilé tí mo ṣe yìí jẹ́ bùkátà báyìí mo yá tàbí kẹ́ ẹ fi pamọ́ ọlọ́run gbà sáàyè bá fi pamọ́ ọlọ́run bá fi pamọ́ níjọ́ tẹ́ ẹ bá wá ní ìdí àdúrà ọlọ́run ní jẹ́ rí òun náà ti wá apply ọlọ́run wọ́n lá ajọ́ tẹ́nìkan wá bá mi fún ní bùkátà kan ó kú tèmi náà fi jẹ́ ìjọ náà mo wá fún lówó ìgbé ọlọ́run bá fi pamọ́ sọ́dọ̀ rẹ̀ ọlọ́run tó wá pé nítorí ìjọ náà mo ṣe pẹ̀lú àníyàn pé mo fi ṣe mo fi ṣàánú nítorí rẹ̀ ọlọ́run ṣàánú ọmọ mi yìí lásìkò ẹ máa ṣe sọ́jà pọ̀ ẹ máa ṣe tọrẹ àánú kẹ máa ṣe pamọ́ torí ìjọ tẹ́ẹ̀bà níbi pé ẹni gbígbà àdúrà ní kíákíá ní pàtàkì jùlọ àmọ́ kó má jàpé kẹ́nìkan má sọ fún yín pé bẹ́ẹ̀ bá ti ṣàdúrà ìyẹ́ tádùá yóò fi fò òun ní kẹ́ ẹ ṣe sàárà rẹ̀ lọ àmọ́ ẹ jẹ́ kí ìtọrẹ àánú yín sàárà yín ẹjí ó pọ̀ ẹ má jẹ́ òdìgbà tẹ bá ilẹ̀ ṣàdúrà ẹ má jẹ́ òdìgbà tẹ bá tó ní wàhálà ọlọ́run ti tẹ wàhálà sí i ní ka Quran èyíkéyìí ìbáàdà tàbá fẹ́ ṣe àwọn ìyàwó wọn tó wà lórí àbáwọn ìyá wa sọ̀rọ̀ yẹn ni kí wọ́n da aṣogbóra pé sọ̀rọ̀ yẹn pé sọ̀rọ̀ yẹn tàbá wà lórí ìyàwó abẹ́rẹ́ ka Quran àbá fẹ́ kí wọ́n yà ó yà borí rẹ̀ borí borí borí borí borí rárá kò tàbá kà wó pé wọ́n lè fẹ́ máa di sọ́ọ̀pù wa báyàwó àtàwọn ọmọ àbí bí wọ́n ti ń lọ sí ẹrúbọ̀ wọ́n ń kọjá lórí ẹ̀mí wa àlèrò àbọ́ sí mọ́sálásí tàbí ká bọ́ sí gbòmí ní àmọ́ pé nítorí pé ara wọn sílẹ̀ yọrùn wọn sílẹ̀ rárá torí pé àlẹ́bùwà Muhammad sọ̀rọ̀ a máa kírun lọ́wọ́ lóru tí ìyàwó Aisha àwọn àdúrà tí ó sùn tó ìgbà tó bá tó sùn náà sí yóò tó wọn ibi ànábì fẹ́ forí sísan pẹ̀lọ́lá sẹ́lá yóò ti gbẹ́sẹ̀ síbẹ̀ ànábì ó sì gbé ẹsẹ̀ rẹ̀ kú báyìí ànábì ó sì forí sílẹ̀ sí i. àwọn àwọn obìnrin wa wọ́n kúrì nínú ilé. ẹni tí ń kírun àmọ́ tí tó ń lọ ṣọ́ọ̀tì wípé gbígbàdúrà ní lọ́nà ìgbàdúrà ìgbàgbọ́n lẹ́yìn méjèèjì kì í bẹ́ẹ̀ rí ni. èyí ń ṣe méjì papọ̀. إن الدين عند الله الإسلام ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه آية yìí ká tó máa kéwú la fi mọ̀ lẹ́yìn ẹ̀yìn bàbá ẹ̀sìn kan ṣoṣo gbígbẹ lọ́dọ̀ ọlọ́run Islam gbogbo ẹni tó bá pàdé ọlọ́run pẹ̀lú ẹ̀sìn míì tó yàtọ̀ sí Islam fálàní yóò gbàdà mí nìkú ní jáde ó gbà lọ́wọ́ rẹ̀ ọwọ́ àfilẹ̀ àkàràtì ní ẹ̀rọ kan ṣe inú ọ̀rọ̀ tí ó ṣòfò yẹn wà lọ́wọ́ dàbí wa ọlọ́run fẹ́ gba méjì papọ̀ ẹyọ kan ló fẹ́ gbà tọba tí wàá gbà pé ìdáàbò yìí náà lẹ́yọ kan yẹn má mú mi mọ́ gbígbà àdúrà wà ní ìsìlámù ó gbọ́dọ̀ wà lọ́gbọ̀n mi àgbọ́dọ̀ bí wọn káàkiri ọlọ́run bí wọn káàkiri ẹ̀yìn gbogbo ẹni bá ilé ẹni oṣù náà jà fún àwọn lọ́mọ wa tó wà ń kalẹ̀ àtàwọn tí sáà sùn ẹ má káàkì gbàlá wà ní Islam gbàlá kò sí bòmí irọ́ ni ah mọ́sálásí mélòó ń sanwó oṣù fún wọn mọ́sálásí mélòó sáà ń gbà bàbá sáà ń gbà ní ìṣẹ̀lẹ̀ ìdájọ́ eléyìí èsè business ẹ̀sìn táwọn bàbá wọn ṣe tí wọ́n lè fófó ìbájẹ́ pé wọ́n rówó ń bẹ̀ ni wọ́n a mọ́ báyìí wọ́n tún jù báyìí lọ àmọ́ ní pé bọ́lá bí ò tí wọ́n bá pẹ̀ wọ́n táwọn jẹ ìgbẹ́ káwọn sàpàdé ọlọ́run dáadáa àwọn bàbá sì dúró ọlọ́run jẹ́ kẹ́sẹ̀ yọ yẹn tó kò sí jẹ́ kí mùsùlùmí tó ń káàkiri o ẹ bá bí ọtí náà sí dáàbò tó dé ní wọ́n káàkiri tọba ti fẹ́ mùsùlùmí ìsìláàmù tó yanjú mọ́padà kájà rẹ mọ́padà bí ibi ẹ̀ ma wọ́n ní pẹ́tà bá wà ní ìdí kan sí àwọn amọ̀gbé tí a lò lọ kí o wọ́n ní sẹ́yìn bá dojú kọ pé kí bùlàdà lẹ́yìn ìgbìyànjú ìgbìyànjú ni pé káwa náà wò pé àtòrí níwọ̀nba ìmọ̀ tí bá ń bẹ lọ́dọ̀ wa pé níbo ló súnmọ́ kó jẹ́ kíbla nígbà tá bá rẹ́ni tá àsìkò oúnjẹ tó ti fẹ́ lọ torí pé nínú tí ò dáa fún mùsùlùmí ní kí ọ̀run ká máa bá kan lẹ̀ hmm? ọmọ oníwọ̀nàwọ̀nà kan ó ti dàgbà ní ìlú ọmọ kàpé náà mọ́ torí wọ̀nàwọ̀nà ilé oníkéèyàn mọ́ dáta pé bí wọ́n bá sí òǹkà ìwé náà ti kí dé ìmọ̀ràn kí ló pè tóun bá lè mọ̀ pé wọ́n rẹ̀ lè sáà nì ìbí àti yín wá kọ́ òun gan-an tí ọ̀dájú bẹ́ẹ̀ ń gán kí òun gbé ó mọ̀ bẹ́ẹ̀ ìmọ̀ràn ṣàìtàn ẹ má jẹ́ òun kan bá kan lẹ̀ kò yẹ wọ́n wá lásìkò tó bá ti tó ẹwù ọlọ́run dá yín sí tẹ́ ẹ ti di ọjọ́ orí àwọn ẹgbẹ́ yín ló ti lọ ìrọ̀mọ̀ yẹ wọn àwọn ẹgbẹ́ yín tí ò fi mọ́ ẹgbọ̀mọ́ yẹ wọn lásìkò tó bá ti tó oníkẹ́ ẹ̀ máa jáde kí ló tó kù dá ẹ̀ sí lẹ́yìn kẹ́ ẹ ẹ̀ní kàbà jẹ́. Téèyàn bá béèrè, téèyàn bá ráwọn téèyàn béèrè, téèyàn béèrè. Èèyàn wá rẹ̀ téèyàn béèrè lọ́wọ́ rẹ̀. Èèyàn sì mọ́ sí téèyàn bẹ́ẹ̀ dojú kọ. Àsìkò ohun ìlú sì gbé, "Ah, máa ní kí n délé kí n tó kí irun yóò lọ." Èèyàn á bọ́sẹ̀gbẹ̀ kan, èèyàn ó sì kírun wọlé ọlọ́run gbà. Tókè ìpayà ọlọ́run náà ló mú yẹn. Téèyàn ti ní ìrún gbọ́dọ̀ dílé ni. Ọlọ́run odi sọ́nà lọ́rọ̀ rẹ̀ tó bá ti dàbà fa àyínà máa sùn wá lù fásitì máa wájẹ ibi ibi tẹ́ ẹ bá dojú kọ ọlọ́run bá aláṣọ àtàlá òun náà lẹ́ẹ̀ bá bá ọlọ́run bá aláṣọ àtàlá kó dàkú. DNA DNA DNA ti di tọrọ fọ kálí ìní sẹ́mi ni wọ́n bímọ ìfún àbílẹ̀ kan bímọ ìfún ìyàwó Islam kọ̀ sí alákọ̀ọ́kọ́ gbogbo ẹ̀ tí ìyàwó bá ń bẹ lẹ́ẹ̀dẹ̀ rẹ̀ gbogbo ọmọ tó bá bí tí wọ́n bí obìnrin lẹ́bi ọkọ rẹ̀ dà olóhùn rẹ̀ táwa ló lọ́mọ ìsáàsóhùn ló lọ́mọ wọ́n á pè ìdájọ́ ẹ̀sìn ni o ẹni tó níyàwó ló lọ́mọ ìdájọ́ ẹ̀sìn ẹ̀tọ́ ni ìyàwó definitely tí ẹ bá tẹ̀lé dàbí ẹ̀sùn bá à nídìí díẹ̀ ni ṣùgbọ́n tọkọ náà bá sọ pé wèrè ń fi ọ èmi fi ọ yà ọwọ́ alẹ́ mi pẹ́ẹ́pẹ́ ìdájọ́ ṣẹ̀rí àmì kí ìdájọ́ ti wọ́n lẹ ológun pa ni. ẹ ṣé wọ́n lọ́kọ́ obìnrin èmi kọ́ lọ́kọ́ ẹ̀ ṣùgbọ́n èmi ló bímọ fún ó fi hàn pé òun wọkọ olóko ni bólókó bá sì kú bí oko bàbá tẹ́nìkan bá gbàbẹ̀ wọlé tó bá lọ gbọ́n ní oko kí láàpù ló léyìn ó lè ní so ó lè rú ẹ̀sẹ̀ bá mú mu ṣẹ̀ríà wọ́n lè lóko pa ni so ṣẹ̀ríà tó sọ pé tó bá lè yàwó lọ́dọ̀ ọmọ ṣùgbọ́n wọ́n tó wá ń pé ìtò òun sọ ni wí pé gbogbo àtọ́bẹ̀rẹ̀ jọ sí àjọṣepọ̀ ajá sí pé ọjẹ́ gbogbo ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀tọ́ ní ìyàwó lẹ́gbẹ̀ẹ́ lórí ọmọ tọ́pọ̀ náà bá sọ pé òun ò bá dí kó kàn sọ pé òun ò gbà pé òun kọ́ lòun ní gbogbo wọn torí gbogbo wọn lọ́jọ́ mi ẹ̀hán ọ̀hán ni pé àwọn ọ̀dà ẹja kejì ẹni nǹkan kan ta kó bí ẹni ìṣẹ̀yà nǹkan kan ta kó DNA nínú ìṣẹ̀lẹ̀ à. lókè ó ní ìlànà àtọ̀ Muhammad ṣọlá ó jẹ́ wípé bí gbogbo wa bá ṣe tó bá ṣe jókòó tí ọmọ bíbí inú bàbá wa bá ń bẹ ń bí níkàlẹ̀ yìí àwọn tí wọ́n ní ìmọ̀ wọ́n sọ pé bàbá ọmọ líle tí ó dẹ̀mí sultan nabi bá fi aláwòrú yòó níjọ náà sọlọ́lá àlùsọ̀lá àti sáfẹ́tẹ̀sì ni ó bá kó pamẹ́ lẹ́nìí kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ìsìláàmù tako DNA tí bùkátà bá pèpè lọ síbi kí a ṣe wọ́lá aláwà. kí lóbìnrin yóò ṣe tí bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ Ramadan ló wà àti nígbà tí ó fi Ramadan tẹ̀lé obìnrin tí bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ irun nìkan wọ́n ní ọmọ kì àtàwẹ̀ náà kò mọ́ irun nígbà tẹ́ ẹ bá ń ṣe nǹkan oṣù yín lọ́wọ́ ayọ̀ǹda àrùnkù yín àbùkù àmọ́ àwẹ̀ báwẹ̀ bá lọ tán ẹ̀gbà padà nínú tí ọ̀pọ̀lọpọ̀ obìnrin ò kì í ṣe nílé wa tàbí tí wọ́n fi tó bá sì ti lọ́ra tọ́dún mi ìbá fi gùn ún kì í ṣe pé ó gbà lásán ó tún ṣe kàfàrà kàfàrà rẹ̀ ni wípé iye ìjọ tó bá fi gbàwẹ̀ náà ló fi gan fún fún ẹnìkan ló ń jẹ fífún ló ń jẹ yẹn lórí wípé ògbà bọ̀ ògbà lójú ọjọ́ ni kò téèyàn bá ṣe àìsàn kan ní gírun èèyàn ní gbàwẹ̀ àmọ́ subhanallah walhamdulillah ولا إله إلا الله الله أكبر أستغفر الله لا حول ولا قوة إلا بالله لا إله إلا أنت سبحانك إليك كنت ظالمين ọmọ tóbìnrin lè lọ ṣe nínú tí ò dáa fáwọn obìnrin ni pé lásìkò tí wọ́n bá ṣe nǹkan oṣù lọ́wọ́ tí wọ́n kí wọ́n kó mọ̀ wá sí nǹkan kan míì tí wọ́n ṣe nínú ọ̀rọ̀ tí ọlọ́run kò dáa bẹ́ẹ̀ dáa torí pé lásìkò yẹn inú dẹ́yìn ìyá wa tí ò gbajúmọ̀ lásìkò tí ó ti gbajúmọ̀ àbí tó gbajúmọ̀ lásìkò sí pé pé ọ̀tọ̀ ní tẹ́ ẹ̀ máa ń pè é òun ní ká máa sọ pé ẹlẹ́gbẹ́ lọmọbìnrin àsìkò táwọn ọmọbìnrin ọ̀sọ́rọ̀ tí wọn bá ní ọ̀n àsìkò yẹn ó pọ̀ nínú àsìkò yẹn tí àwọn àlejò múná ń wọlé sí wọn lára ni wọn mọ̀ ṣe gẹ́gẹ́ kan ìwà tí wọ́n wù tẹ́lẹ̀ gbogbo tí mo ṣe tẹ́tẹ̀lẹ̀ ẹlòmíì ò tiẹ̀ wá sí pé yọ dáwó lẹ̀ wọ́pọ̀ òfin tí ọmọ dá gbogbo ẹ̀ nínú àsìkò táwọn àjẹ̀dún máa ráàyè ṣe bẹ́ẹ̀ o làsìkò tó bẹ̀rẹ̀ bá ṣe nǹkan oṣù lọ́wọ́ a máa ń wọlé tán lọ́mọdé àjẹ̀dún àti máa ń wọlé tán adélébọ̀ náà àwọn tó ń làwọn bẹ́ẹ̀ ìlàwọn ìyá tí ọjọ́ orí wọn ti sún síwájú dáadáa kódà lára tí àtìtáàlì máa fún àwọn àjẹ̀dún yẹn fi máa wọlé tán la pé èyí tó bá lẹ́wà pọ̀ jù nínú wọn ó kó máa bo ara rẹ̀ jíjẹ́ àlùjẹ̀nú ọ̀nà ló fà á tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọbìnrin tí wọ́n tó lọ lé ọkọ ẹ̀yin ò wá sọ pé ọ̀n má mú bọ́ torí pé àlùjẹ̀nú ti gbé níyàwó ní ó kàn rí ni wípé àwọn tó ń bá ti sùn òun pé wọn fún lájọṣepọ̀ lójú ohun kò wá ní sọ́ta ọkọ rẹ̀ nù tọ́ba ti wá lẹ́nìkan tó fẹ́ fẹ́ nínú èèyàn yóò ṣe sà ìṣímọ́ ní láìkí ẹ̀mọ́ jẹ́ máa fẹ́ ọba bọ̀bọ̀ tò nínú àsìkò dálìjẹ̀ ló máa ń gbà ara àmì tí wọ́n máa ń gbà wọlé àtàkùn tí wọ́n máa ń gbà wọlé sí ọ̀sọ́rọ̀ obìnrin lára ìgbà tí wọ́n bá ṣe nǹkan oṣù wọn lọ́wọ́ torí ẹ̀ òun jẹ́ pé ẹni tó béèrè béèrè pé kí lóbìnrin lè máa ṣe nígbà tí wọ́n nígbà tó ń bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ wọn ní láǹfààní àfikírun lọ́lè ké alukur'an tí wọ́n bá ti rá sórí tí wọ́n ké tó bá ti yẹ pé wọ́n fẹ́ gbé náà ní àwọn àfáà ní lọ́lè gbé alukur'an lọ lẹ́yìn ìgbà yẹn tí wọ́n bá wá sínú ilé bóyá wọ́n kọjá lọ bí fọ́mọ tọ́mọ gbogbo gbogbo ìrántí ọlọ́run bá tọ́mọ wa láyé aláàlá wa gbogbo àwọn gbólóhùn ẹ fi lo àwọn ọmọ yín ọ̀pọ̀lọpọ̀ yín tẹ̀ ń bímọ lọ́wọ́ orin pàṣẹ orin òṣùpá ilẹ̀ tún la àwọn ọmọ yín lóhùn ìjà láwọn àárín kan èyí tó gbajúmọ̀ jù òde láìláìláìlá ìlà àkọ́kọ́ máa ń wí sọmọ lẹ́nu àmọ́ nǹkan ti yí padà báyìí ọ̀làjú tó wọ àríwá tó sọ wá ní bá mi àbí ọlọ́ọ̀bà lọ́sùn káàlọ́ wọ̀dára kó sọ wa kó sọ àwọn ọ̀rọ̀ wa. oníkì islam sọ lórí genocide ó sì gbẹdọ kàtó genocide náà tí kàtàbà fẹẹ fẹyàwó ẹ̀yin genocide ẹ̀yin yá wa ká yẹ ẹ̀jẹ̀ wò torí pé wọn kìkan ní ẹni tó bá jẹ kò sírú obìnrin tí wọn ò lè jọ fẹ́ra wọn ṣùgbọ́n ẹni tó bá ọkùnrin tó bá jẹ́ obìnrin tó bá jẹ́ kò ọkùnrin tó náà ìfẹ́ ṣùgbọ́n tọkùnrin bá jẹ́ AF kó má fẹ́ obìnrin tó jẹ́ AF tóbìnrin bá jẹ́ AF kó má fẹ́ ọkùnrin tó jẹ́ AF torí pé tẹ́ẹ̀kẹ́ ìkọ̀ọ̀kan wọn lọ́jọ́ ní SS lára ìyẹn máa ń bí sábà bí kí wọ́n bí SS ìmọ̀ tí Yorùbá máa ń pè SS ọmọ òní púpọ̀ láti arúmọléegun àwògùn tán gbogbo owó ní máa ń gbà lọ́wọ́ ọdún wọn wọ́n ń sọ bàbá àti ìyá dẹ̀dọ̀ arìnlẹ̀ gbọ́nà bá fẹ́ níbi ìdánwòlé wọn lórí àjẹpẹ́ náà ọ̀nà tí ọ̀làjú gbédé tá a lè fi gbọ́n òun ní kí ká lọ wò genotype wọ́n á gba ẹ̀jẹ̀ lọ síta wọ́n á sọ wí ẹ̀jẹ̀ tẹ ní ẹ̀yìn náà ti wá mọ́ inú obìnrin báyìí òun náà lọ sí tiẹ̀ ṣe rí ọjọ́ tí àwọn kan tí wọ́n wá bá mi pé àwọn ti lọ sí genotype ara wọn àwọn sì nífẹ̀ẹ́ ara wọn mi ò lè fi lẹ́yìn obìnrin náà pé èmi náà yóò kí ọ lẹ́wọ̀ ayé àbẹ̀rẹ̀ wa bẹ́ẹ̀ lẹ́wọ̀ yà ìfẹ́ yìí ló padà sí kórìíra ìfẹ́ tẹ́ẹ̀fẹ́ fi ra ilẹ̀ lélẹ̀ yóò padà sí kórìíra nígbà tẹ́ bá bí kìíní tó jẹ́ kò ní púpọ̀ láǹdé tẹ́ bí kejì tó jẹ́ kò ní púpọ̀ láǹdé ìwọ ìyàwó àwọn nígbà tí wọ́n bá gbé kan lọ tọkọ rẹ bá òbí wọn ti gbé mi ní ọdẹ mi ẹgbẹ́ ẹ̀tí ẹ̀bá gbélé yìí wà ní kíni kí bọ́ gbé ní ìfẹ́ òjì kó ìràbá wọ́n ni kó dẹ̀ lè dá wọn tọ́jú so àwọn ọ̀rẹ́ wa kan yọ ṣe àwùjọ ẹ̀ mọ́ bàbá ọkọ àti ìyá ọkọ ní pé kí ìyàwó lọ ṣe ohun wa ìyàwó wa lọ ṣe wọ́n wá háìdẹ̀ fún bàbá àti ọkọ tẹ̀wọ̀n wọ́n wá mọ̀ pé ẹ̀ àwọn tó dá àwọn onímọ̀ síkì ọmọ tí wọ́n bá bídẹ̀ ọmọ ní problem tẹ̀wọ́n ọmọ ń gbà tó wá bímọ ọmọ náà tó wá rè kìí ṣe bẹ́ẹ̀ bá ti ń bímọ náà ní ọ̀bẹ̀rẹ̀ ààrẹ ọmọ mi lè tọ́dún márùn ìbí ìjọba tọ́dún méje bí àkọ́bí wọn ṣe fún gbà náà ibẹ̀ làwọn bàbá àtìyá wọn ti yá ojú ara wọn pé ah, ibà ní kí wọ́n ṣe genotype wọn gbà náà ẹ̀yìn wọ́n ṣe wọ́n dẹ̀ sọ pé ah ó yá bí wọ́n ṣe wà wọ́n lọ sọ́sítà nù wọ́n wá rí pé nísìnyí àkọ́bí ti kú bóyá kẹta náà tó rí bẹ́ẹ̀ wọ́n sá ní ṣùgbọ́n kan manage wọ́n kan struggle láti manage ìmọ̀ sáyé ṣe manage gbé anábì ní ẹmọ́ tọrọ àlàáfíà aláhùnmọ̀ ilẹ̀ nas'aluka al-afwa wal-afiya so genotype ìgbàmù tako káwọn ọmọ wa lọ ṣe ẹ̀yin yá wa nífẹ̀ẹ́ ẹni láìkí ọkùnrin kan tọmọ yín fẹ́fẹ́ àmọ́ jẹ́nọ́tàìpù ò jẹ́ ìfẹ́ kọ́kọ́ ọmọkùnrin lẹ̀ ẹ mọ́ sí bẹ́ẹ̀ o ẹ o ẹ ṣàdúrà fẹ́ nìkíní ọlọ́run sì tó dáa ẹ ṣàdúrà fẹ́ nìkejì ọlọ́run sì tó dáa kán lọ fún kálukú lọ́tọ̀ọ̀tọ̀ tẹ́rí tí wọn bá wò tẹ́rí fẹ́ra wọn àbá ah, ah, ah, sì wò ó nígbà nígbà táwọn àwọn nǹkan à tọ́ bọ́lá ọ̀sẹ̀ kádàrà pé yóò rìn tí wọn bá sì gbọ́n pé tọ́ ò lè wọ́ọ̀kì bẹ́ẹ̀ yá jẹra fúnra wa tó yẹ pàwọn ní ọba sọ fúnra wọn ṣùgbọ́n ti fẹ́ra wọn ti fẹ́ra wọn ọlọ́run bá aláṣọ láyé mọ̀ wájú dáwà yìí. tóbìnrin bá lóyún kò láǹfààní àti gbààwẹ̀ tó bá wo ìlera rẹ̀ oríkèsè gbogbo ẹ̀ ó ń bẹ̀rẹ̀ ẹ̀yìn ìyá wọn jẹ́ gbogbo ọmọ tẹ́ bí tàwẹ̀tàwẹ̀ ní ó ń bẹ̀rẹ̀ ẹ̀yìn lórí bá wọn àmọ́ kò pọ̀mọ́ ẹ̀ ṣẹ̀rí àná sọ pé dandan ká ẹ gbà wẹ̀ tẹ́ bá ti wò ó pé ah kí nǹkan ọmọ sí mi kí nǹkan ọmọ sọmọ ànábì ní ẹ ẹ tẹ́ máa ṣe ni pé ẹ máa fún aláìní lóúnjẹ oníbèrè wa béèrè pé sọ́gbọ́dọ̀ jẹnu àwẹ̀ àbí èsì dandan kọ́ jẹnu àwẹ̀ ọ̀ràn ìyàpọ̀ ni kó jẹnu àwẹ̀ àbọ̀ kó jẹnu àwẹ̀ ló lóore jù olóníládájú bí ò bá wá jẹ́nú àwẹ̀ a lè ṣe lẹ́yìn àwẹ̀ tó rákìgbà tágbára wà nìyẹn oníṣe tówó bá ń bẹ náà tí ò bá sí pé kò sí owó lọ́wọ́ wa ká ṣe nínú àwẹ̀ tó pé iṣẹ́ olóore ni kéèyàn ó ṣe nínú àwẹ̀ olóníládájú sọ ọlọ́run bá yóò gbàgbé tó fún wa ọlọ́run àdáwàlá سبحانك اللهم ìbéèrè tó kẹ́yìn náà rẹ̀ dáàbò Ha? Udah. Ẹni pé síráká méjì lè ní oṣù nàìjíríà náà kọ́ téèyàn bá travel ní tí wọ́n pè ní travel ni kéèyàn jáde kúrò ní ìlú ibi téèyàn gbé ìlú kan lè bàdàn ìlú kan lè kiri tá a bá ti jáde kó bàdàn gbogbo òun tó bá jẹ́ ọ̀pá mẹ́rin mẹ́rin méjì méjì láàmà kì ara ẹ̀ǹtẹ̀ tọ́nà ń fi sínú ẹ̀sẹ̀ fún wa nìyí tá a bá ti kúrò nínú bàdàn ẹ̀rí pé ìkiri bẹ́ẹ̀ tí ó jìnnà á sì kí ọ̀pá méjì tí èèyàn bá wá kúrò ní orù tí bá lọ sí ìdó tí àdó jìnà ju ìbàdàn sí ìkirè lọ àní kí ọ̀pá méjì lòpínlẹ̀ torí pé àjáde kúrò nínú ìwà so iná sọ pé travel ibi tá a bá máa ń travel pé lágbájá travel ìgbà yẹn láàmọ́ kí ọ̀pá méjì ní gbogbo ibi tó bá jẹ ká kí ọ̀pá mẹ́rin ọlọ́run ní ẹ̀dẹ̀ ní amọ̀ọ́mọ̀ ṣe fún yín lẹ́dẹ̀ ẹgbàá ẹlẹ́ẹ̀kejì ni wípé tójò bá ń rọ̀ wọ́n ní a lè kí mọ́gìrìbì àti ṣáàyè papọ̀ tójò bá ń rọ̀ ìbéèrè wa ni wípé sáwà obìnrin tá a wà nílé tẹ́pẹ́ nílé àwa náà ti mọ́ kí ọ̀hún ṣé àwa náà láǹfààní ká kí mọ́gìrìbì àti ṣáàyè papọ̀ ọ̀rọ̀ tó ṣe déédéé táwọn àbá àṣọ ń bẹ̀ ni pé tó bá já sí wípé irú ìnira tọ́lọ̀ ń fẹ́ gbé kú fáwọn táà ń kírun ní mọ̀tálásí ó bá ń bẹ fún ẹ̀yin obìnrin náà nílé lápẹẹrẹ tó bá jẹ́ pé ẹ̀rì pé nìkì tá a bá kíṣà tá a bá kí mọ́gìrì àwo kò ojú òbírí wá ní òjò pàwá tá a bá tó ní ká padà lẹ́ka tó wá kíṣà yìí torí ọ̀rọ̀ ọ̀dọ̀ tó bá bẹ̀rẹ̀ kò sẹ́ni tó sọ pé nígbà tí ó bá fi di àsìkò ṣáì yóò ti dá ọ̀sẹ̀ tó lè sọ nítorí pé àwa mọ̀ ṣẹ̀rí àwa yọ̀ǹda pé torí pé ẹ̀mọ̀ bóyá yóò ti dá lásìkò ṣáì àbí kò ní ti dá ẹkẹlẹ̀ kí ìṣá ẹ̀yìn náà bẹ̀ bá ti kí mọ́gírìbì tán ṣùgbọ́n obìnrin tó wá wà nílé tí òun náà láǹfààní kó ṣe kí ni kó ṣe jámù ó kí òun méjèèjì yẹn papọ̀ àwọn fáìn tó bá jẹ́ pé tó bá ń lọ sàlùwàlá mọ́gírìbì òjò pa níṣọ́ lólé wọn òjò pa tọ́bá tó bá fẹ́ sàlùwàlá ìṣá yìí náà yóò tó kó òjò ni rúbí eléyìí ó lè kì ẹni sàlùwà láti fi jẹ́ pé òjò ní pa yín àìpé ẹkí mọ́ gíríbì yín tó bá lè fi àsìkò ìṣáì ẹ̀kí ìṣáì yín náà lọ́tọ̀ so ṣé ó ti yé báyìí ọlọ́run gbà ní tìsí láàrin. ẹ̀ṣẹ́ rí gbogbo bẹ́ǹdì bẹ́ǹdì ìtò wà important bẹ́ẹ̀ ni wípé kó sàmọ́kọ ẹ̀gbẹ́ sí kìbìlà ó mọ̀ kó ẹ̀jẹ̀ sí kíbla àbí kó má fi kúrò ní kíbla pátápátá ṣé ẹni tó bá rọra bẹ́ẹ̀lì díẹ̀ lápẹ̀rẹ̀ tí mo ṣe dojúkọ yìí nìsín ká sọ pé kíbla ni mo dojúkọ yìí sẹ́ríkálẹ̀ ẹnìkan wá fẹ́ kírun ọwá dúbà yìí ibi náà sì ni gbogbo bíi báyìí ṣùgbọ́n tó bá ti dúró báyìí nìsín tẹ́ bó ti kúrò ní abala bíi pátápátá báyìí òyìn tá a kàn tó bá pé ìdúró gẹ́gẹ́ bí mo ṣe dúró ìgẹ́gẹ́ ní kíblà tẹ́nìkan bá dúró báyìí kò tí ì burú tó bá sì dúró báyìí kò tí ì burú ṣùgbọ́n wọ́n fún wa lè dúró báyìí tẹ́ni tó ti kọ ẹ̀jẹ̀ sí kíblà báyìí ìyẹn ni òwà kọ̀ lẹ́nu pàápàá ìyẹn tẹ́ ẹni táwọn akẹ́sẹ̀ sọ nípa wípé ṣé àwọn kan fọjọ́ sí ṣùgbọ́n a rí pé ànábì wa sọ̀rọ̀ bá ọ̀rọ̀ àlùfẹ́lá ó pẹ́ ní àjò àwọn rí pé ànábì ń kàn síbí wù láti mọ kí ọ̀pá méjì láwọn ààyè tó bá ti ẹkọ́ kí ọ̀pá mẹ́rin àfìgbà tí bùkátà ẹ̀rú ìyẹn bá tó bí ya lápẹ̀rẹ́ nísìn ẹ lọ sípò gbogbo àti gbogbo ń tẹ́ lọ́rọ̀ pé ìtẹ́ fẹ́ lọ ṣe lọ́hùn ọjọ́ márùn-ún ní ó gbà ní ẹgbọ́kọ́ ti fún ìlànà máa kí ìrún àdẹ́kù kọ́sìrì ní ọjọ́ mara àwọn ẹ̀ ṣùgbọ́n unfortunately bùkátà tẹ̀rù pé yóò bìyà láàrin ọjọ́ márùn ọjọ́ kẹẹ̀ẹ́dógún bùkátà yé ti bìyà ogúnjọ́ bùkátà yóò ti tẹ̀lé wà lóṣù kan tẹ́rí gbogbo as long as ẹ pé ẹ sì bìyà bùkátà yín yẹn àǹfààní kẹmọ kí kọ́sìrì wà ṣùgbọ́n tẹ bá bìyà bùkátà yín mo ti ṣe wàhálà pọ̀ jẹ́ ìsinmi lẹ́kọ̀ọ́ ẹ ti parí bùkátà ẹ wá ń sinmi ńgbà náà nígbà tẹ́ ti wá ń sinmi ẹ mọ̀ tí ò ní pè so ìdájọ́ ẹ̀dùn kọ́nà kó fà ní ìjọsìn fún wa. سبحانك اللهم رحمة الله خيرا. إذا أمر الله رحمة الله خيرا.